ọba tó gbà á lọ́wọ́ ẹkún èyí tó gbà lọ́wọ́ òṣì lift your voice and appreciate him ẹ ká gbóhùn asókè ká yan ọlọ́run yìí ọlọ́run mi ò mọ̀ ṣe ọlọ́run mi mo yàn ọ́ wọ́n tó lágbára lórí ohun gbogbo wọ́n tó jẹ́ agbára fún mi wọ́n tó jẹ́ ibi ìsádi mi wọ́n tó jẹ́ ibi ìrànlọ́wọ́ fún mi sẹ́ lift your voice and Jésù fún ìyàwó rẹ̀ lórí ayé wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jésù ṣe jésù aláàánú mi ó mọ̀ ṣe olórí ọ̀fẹ́ mi ọba tó gbà mí lọ́wọ́ ìyà ọba tí ò jẹ́ kó rí bí ó ṣe ayé ṣe fẹ́ kó rí o ọ̀tá rò bí kó dàrú yányán ọ̀tá rò bí kó bàjẹ́ Can we lift our voice and appreciate him? Give that honor to him. Let's thank him. Let's appreciate the Lord. Give that glory to Him. In Jesus' name, our Lord, we pray. Can you hear me now? I can see some people say they can hear me. Ǹjẹ́ lè gbọ́ mi báyìí? I don't know why. Can you hear me? Ǹjẹ́ gbọ́ mi? That mean, those on Facebook or on YouTube. Àwọn tó wà lórí Facebook or YouTube. Okay. Ẹ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ tá a rí gbàṣẹ́ let's appreciate him ọba tó jẹ́ agbára fún wa ọba tó jẹ́ ibi ìsádi fún wa ọba tó jẹ́ ibi ògo fún wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ jésù dúpẹ́ fún oore ńlá dúpẹ́ fún àánú dúpẹ́ fún oore ńlá dúpẹ́ fún ògo rẹ ògo rẹ lórí ayé wa olùgbà ló ṣeun ọba tó jẹ́ agbára fún wa ọba tó jẹ́ ibi ògo fún wa let's thank him dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run mi ó máa ṣe o ọlọ́run mi ó máa ṣe fún ètò rẹ fún mi let's thank him for his plan for us ẹ ká dúpẹ́ fún ètò tó ní fún ayé wa ètò tó nínú ayé ọmọ wa ètò tó ní lórí iṣẹ́ wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ fún ètò rẹ̀ lórí ayé wa sẹ́ olùgbàlà ó olùgbàlà á ọ olùgbàlà á fi fún ọ olùgbàlà á fi fún ọ ẹ ká fi ìyìn fún Jésù yìí lift your voice and appreciate him lift your voice and thank him dúpẹ́ Jésù ṣé o Jésù ṣé o Lord I thank you bíbí tó bá yé mi dé Jésù ṣé o Jésù ṣé o ṣé o ṣé o jésù jésù ṣé o mo yàn mo yàn bàbá ẹ ṣé jésù ẹ ṣé fún o ètè ṣe fún mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ṣàánú fún ọ jésù ṣé o jésù ṣé o ayàn ológun bàbá agbé ọ̀gá ṣẹ́ jésù ṣe o bí ayé ṣe rò pé kó rí fún ọ kò rí bẹ́ẹ̀ fún ọ ìdí tí mo wá fi yàn ọ́ nìyí jésù ṣe o jésù ṣe o ẹni máa ń sọ ẹ́ ṣe o tó dá mi sí thank him lift your voice and thank him olúwa ẹ ṣé olúwa. Olódùmarè tó tó gbà ìyè sí ọba. us give God the praise. Lift your voice and thank Him. Thank. Dúpẹ́ lọ́wọ́ Jesus, yìí, Ọlọ́run mo gbé ọ̀gá o. Father, we thank you, Lord. We lift our voice in praise to you, in honor to your name, O God, for what you are doing. Thank you, Lord Jesus. Thank you, Holy Spirit. Thank Holy Spirit. Thank Holy Spirit. Thank Holy Spirit. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Olùgbàlà ó ṣe. Olùgbàlà yìn ọ́. Fún oore ńlá. Olùgbàlà yìn ọ́. Jésù ó máa ṣe. Fún oore tó ń ṣe. Jésù ó máa ṣe. Fún ìyanu rẹ bàbá. Lórí ọ̀nà mi gbogbo gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa lẹ ká sọ fún jésù abárí mo ti sí ọ bàbá abárí sí ọ̀rọ̀ rẹ olúwa dáríjì ask God to forgive every sin that may be before him gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí àdúrà mi kó ṣe ìtẹ́wọ́gbà olúwa dáríjì mi olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa mú mọ́ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ I have sinned against you I've sinned against your word. I've sinned against you, God. Just begin to ask the Lord, the Lord God of heaven, to forgive us every sin. Gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo. Every sin in our life. Gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo. Every sin in our heart. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ń jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó ṣẹ mọ́ wa lára. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ń jẹ́ kí ògo Ọlọ́run bú jáde. Somebody ask the Lord. the Lord God of heaven to forgive all our sins and cleanse us from that iniquity. Ẹ pe orúkọ Jésù gbogbo ẹ̀ṣẹ̀ mi èyí tí ò jẹ́ kí ìlérí ṣe mọ́ mi lára. Somebody ask the Lord Father forgive me. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Àánú kò fọhùn. Ìwọ àánú ńlá speak for me. Let the mercy of God speak for you. Areas that you are trusting God, ìwọ àánú ńlá fọhùn fún mi. Olúwa fọhùn agbára sórí ayé mi sẹ́ẹ̀ olúwa ṣàánú fún mi nínú àdúrà olúwa ṣàánú fún mi nínú àdúrà olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi ask the Lord to have mercy upon you ask the Lord to have mercy upon you ask the Lord to have mercy upon you olúwa ṣàánú fún mi nínú àdúrà yìí ọlọ́run lanu gbàdúrà pray and ask the Lord that Lord to be merciful unto you olúwa ṣàánú fún mi nínú àdúrà yìí jẹ́ n rí àánú rẹ bàbá olúwa jẹ́ kí n rí àánú rẹ olúwa jẹ́ kí n rí àánú rẹ gbà ẹ po orúkọ jésù níbi tẹ wà sẹ́ olúwa jẹ́ kí n rí àánú rẹ gbà ìwọ àánú ọlọ́run bá ayé mi pàdé let the mercy of God to locate you olúwa ṣàánú lórí ẹ̀bẹ̀ mi upon my request o God olúwa ṣàánú fún mi gbogbo ìdíwọ́ ni kò mú kúrò ẹ po orúkọ jésù upon my request o God Father have mercy somebody pray that prayer tell the Lord upon your request that heaven should have mercy ẹ pe orúkọ Jésù Olúwa ṣàánú fún mi ẹ sọ fún Ọlọ́run Olúwa jẹ́ kí n ráàánú rẹ gbà àánú Ọlọ́run máa bọ̀ lórí ọ̀rọ̀ mi ẹ pe orúkọ Jésù Olúwa ṣàánú fún mi ẹ sọ fún Jésù Jésù jẹ́ ráàánú rẹ ẹ sọ fún Ọlọ́run Olúwa ṣàánú fún mi tell the Lord to have mercy upon my life upon my home upon my children, upon my family. Somebody pray that prayer. Tell the Lord, the Lord should be merciful unto you. Olúwa ṣàánú fún mi. Jẹ́ ra àánú gbà. Olúwa jẹ́ ra àánú gbà. Olúwa jẹ́ Pray that prayer. You need the mercy of God. You need the mercy of God. We need the mercy of God in our life. We need the mercy of God. Makata yana masuko toyaba. rìpótó kiri ma ṣí kéyàbọ orúkọ jésù dẹsẹlásẹ olúwa fún mi olúwa ṣàánú fún ayé mi somebody pray that lord should have mercy upon us orúkọ jésù yekanda yaba bó soko yaba la prendo su suke telebo ẹ pọ orúkọ jésù olúwa fún mi somebody pray that prayer that lord should have mercy upon our life yakata yé ni ma ṣí somebody pray ṣàánú fún ayé mi olúwa ṣàánú fún mi makande yaba ẹ pọ orúkọ jésù olúwa ṣàánú fún mi can you pray that prayer that lord jehovah god be merciful unto us ẹ pọ orúkọ jésù olúwa ṣàánú fún mi mane teke yaba pọ orúkọ jésù olúwa ṣàánú fún ayé mi ẹ sọ fún jésù sẹ mukanda yaba osiki yaba somebody pray ẹ pe orúkọ jésù ṣàánú fún ayé mi ẹ sọ fún jésù olúwa ṣàánú fún mi can you pray that prayer that lord be merciful unto you olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi according to your word o god pray that prayer pray that prayer pray that prayer ẹ pe orúkọ jésù olúwa ṣàánú fún ayé mi ìwà ayé mi yìí ó yára àánú lágbà let the mercy of god to locate you. Let the mercy of God to find you. Ẹ pe orúkọ Jésù. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Ìwọ àánú Ọlọ́run bá ayé mi pàdé. Can you pray? Can you pray that prayer? Tell the Lord, àánú Ọlọ́run bá ilé mi pàdé. Olúwa jẹ́ ra àánú láàrẹ gbà. Olúwa ṣàánú fún mi. Gbogbo èkó lọ kó padà wá. Olúwa ṣàánú fún mi. Ẹ pe orúkọ Jésù. Pé kí ẹni máa ń sọ ẹ̀lì kó ṣàánú fún ọ ọlọ́run ṣàánú fún mi lónìí ọlọ́run ṣàánú fún ayé mi ẹ pe orúkọ jésù kàtẹ́lì màkú sàkáyàbá màkàndóye màkú ṣèkéyàwó orúkọ jésù dáadáa olúwa olúwa ọlọ́run ìsírẹ́lì olúwa ṣàánú fún mi somebody pray mayatekele masukayaba somebody pray to God le prondo ṣìkéyàwó sọ fún jésù ọlọ́run ṣàánú fún mi olúwa ṣàánú fún mi somebody pray. Let's talk to God. Let's talk to Him. The Lord should have mercy upon our life. The Lord should have mercy upon our home. The Lord should have mercy upon our children. Olúwa ṣàánú Pray, pray, pray, pray, pray. Pray, pray, pray, pray, pray. As of fún Jésù, jẹ́ ráàánú gbà. Olúwa jẹ́ ráàánú gbà. Have mercy upon me in this prayer. Have mercy upon my life. In Jesus' name we pray orúkọ Jésù gbogbo tó mú mi wọnú àdúrà ìwá with everything that follow me to this prayer ohun tó mú mi wọnú àdúrà ìwá Olúwa jẹ́ kó ní ìyanjú ohun tí mo ké pè ọ́ nínú àdúrà yìí that very thing that you call upon the name of the Lord concerning it let God settle it Olúwa jẹ́ kó ní ìyanjú o gbọ́dọ̀ tún gbàdúrà ìtàn kí ọ̀rọ̀ yẹn má kí ìyanu má ṣẹlẹ̀ a gbọ́dọ̀ tún gbàdúrà ẹ̀kọ́ má rí ògo you cannot pray this prayer without having a result there must be a result that's how the prayer will be meaningful ó tún máa fi ìtumọ̀ sí àdúrà yẹn nìyẹn ẹ pe orúkọ Jésù olú ọlọ́run Ísírẹ́lì gbogbo tó mú wọnú àdúrà yìí wá ó tí mo ké pè lórí inú àdúrà yìí ọmọ ni ọkọ ni olúwa yanjú ẹ̀ I want to begin to tell daddy settle my case o oh God in that name of Jesus ọ̀rọ̀ mi tí mo bọ́ ọ sọ nínú àdúrà yìí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi tí mo wí ọ̀rọ̀ iṣẹ́ mi tí mo sọ olúwa ọlọ́run israẹli jẹ́ kó ní ìyanjú let God of heaven set your case every issue of your life every issue of your home that you call upon the name of the Lord in this prayer let heaven settle it can you pray olúwa yanjú ẹ ọ̀rọ̀ ayé mi tí mo ké pè ọ́ fún ọ̀rọ̀ ayé ọmọ mi tí mo bọ́ ọ sọ nínú àdúrà yìí somebody pray you have been telling him this is the nineteenth day that you have been telling the Lord tell the Lord ọ̀rọ̀ tí mò ń sọ inú orí ọ̀rọ̀ ayé mi let it be settled father settle it ọ̀rọ̀ tí mò ń sọ lórí ayé àwọn ọmọ mi pé kán ṣe rere pé kán dìde pé kán kò lọ́wọ́ ìrákòrò wa tí mò ń sọ lórí ayé mi bàbá mọ́lọ́n gbàdúrà ẹ poru Jésù ọ̀rọ̀ yanjú ẹ̀ somebody pray let heaven settle the case o oh God olúwa yanjú ọ̀rọ̀ ayé mi ọ̀rọ̀ ayé mi tí mò ń bọ̀ sọ somebody pray that prayer my case o oh God that I'm discussing with you heaven settle it ẹ pe orúkọ Jésù ọ̀run yanjú ẹ̀ ọ̀run yanjú ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi ní orúkọ Jésù ọ̀run yanjú ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí somebody pray ẹ pe orúkọ Jésù dáadáa that Lord God of heaven to settle your case that very case concern your life that very case concern your marriage that very case concern your family let's pray that Lord God of heaven to settle it ẹ pe orúkọ Jésù ọ̀rọ̀ ayé mi Olúwa yanjú ẹ̀ as the Lord Jehovah God let my case be settled somebody pray that prayer ẹ pe orúkọ Jésù Olúwa ọ̀rọ̀ ayé mi yìí Olúwa jẹ́ ó ìyanjú somebody prayed ọ̀rọ̀ ayé ọmọ mi yìí somebody prayed ọ̀rọ̀ iṣẹ́ mi yìí ọ̀run yanjú ẹ̀ lónìí o ẹ pe orúkọ Jésù ọ̀run yanjú ẹ̀ lónìí o. Somebody pray that prayer. Let God of heaven to settle it. I pray. Olúwa yanjú I pray. Olúwa yanjú Somebody pray that prayer. That God of heaven to settle your case. Ọ̀rọ̀ iṣẹ́ mi. Olúwa jọ̀ọ́ níyanjú. Somebody pray. I don't know what you are praying for. I don't know what you are praying about. Tell the Lord that God of heaven to settle it. In the name of Jesus, show forth your power. Lọ fi agbára rẹ̀ lórí ọ̀rọ̀ mi yìí ní orúkọ Jésù lórí ọ̀rọ̀ ayé mi yìí Olúwa fi agbára rẹ hàn lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi yìí ní orúkọ Jésù Olúwa fi agbára rẹ hàn lórí ìdáwọ́lé mi yìí somebody pray as the Lord concerning your life let God of heaven settle it let God of heaven settle it somebody pray that prayer in the name of Jesus that Jehovah God to settle it your case in this prayer nínú àdúrà yìí Olúwa yanjú ọ̀rọ̀ mi orúkọ Jésù ọ̀rọ̀ ayé ọmọ mi kó níyanjú pray that prayer tell the Lord in the name of Jesus yanjú ọ̀rọ̀ mi bàbá ní orúkọ Jésù Olúwa dá sí Olúwa yìí let there be divine intervention somebody pray tell the Lord let there be divine intervention in the name of Jesus that will lead you to a place of liberty that will set you okay. pray that prayer Olúwa ọ̀rọ̀ mi ìjó ní ìyanjú pray that prayer. The Lord God of heaven to set your case in the name of Jesus. The Lord God of heaven to restore your glory back to you. Restore the glory back in the name of Jesus. Kí Ọlọ́run ọ̀run kó dá ògo yẹn padà. Ògo ayé yẹn, ògo ayé ọmọ yẹn, ògo ilé yẹn ní orúkọ Jésù. Ọ̀run dá padà, ọ̀run dá padà, ọ̀run dá padà, ọ̀run dá padà, ọ̀run dá padà, ọ̀run dá padà. Ògo ilé mi, ògo ayé ọmọ mi ògo iṣẹ́ mi somebody pray that Lord should restore back to you in the name of Jesus the glory of your life the glory of your home the glory of your children the glory of your family as the Lord Father restore back as the Lord Jehovah God restore back ẹ pe orúkọ Jésù Olúwa ògo ayé mi yìí ògo ilé mi somebody pray Olúwa dá padà ògo iṣẹ́ mi somebody pray. Ask the Lord in the name of Jesus. Somebody pray. Ask the Lord to restore back, to restore back to you in the name of Jesus. The glory of your the glory of your children, the glory of your family. In the name of Jesus. Restore back, oh God. As the Lord, Father, restore back. In the name of Jesus. Blessing. In the name of Jesus. My joy, my miracle, restore back. That will go me pada. That will go me pada. Let my glory in Jesus' name we pray. Tell the Lord. But everything that will not allow the word of God to come to pass by. But With everything that will not allow the, the, the blessing of God to manifest in our life. gbogbo náà gbogbo gbogbo yẹn ni kọ́ lọ́run kó parẹ́ lónìí o let Jehovah God destroy it right now gbogbo tí ò jẹ́ ká rí ìyanu ọlọ́run yìí with everything that will not allow it because lórí ọ̀rọ̀ rẹ̀ God God ọlọ́run ó dúró lórí ọ̀rọ̀ tiẹ̀ that mean on his own side he will feel his own bad gbogbo tí ò bá jẹ́ ká wá rí ìyanu ọlọ́run yìí òun ló sọ fún wa ká béèrè òun ni ẹni tí máa ń béèrè tí ó ní ẹni tó bá ń béè ló máa rí gbà ẹ bá porúkọ Jésù gbogbo bí ìdíwọ́ ní ọ̀nà mi ní ọ̀nà mi Olúwa palẹ̀ rẹ̀ mọ́ whatever as hindrances and obstacle that see my way that see my life ask the Lord the Lord God of heaven to remove it gbogbo tó jẹ́ bí ìdíwọ́ tó jẹ́ bí ìdènà ní ọ̀nà mi bàbá Olúwa mú kúrò ìwọ ìwọ ìdíwọ́ ìwọ ìdènà ní ọ̀nà mi Olúwa mú kúrò ó yẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run alààyè olúwa ọlọ́run alààyè gbogbo tó jẹ́ bí ìdíwọ́ àbí tàbí ìdènà ní ọ̀nà mi lórí àdúrà mi yìí olúwa mú kúrò but everything that will not allow my prayer to be answered that will not hear my voice concerning this matter ohun tí ò jẹ́ kí n rí àánú rẹ lórí ọmọ mi gbogbo lórí ẹ̀bẹ̀ mi tí mò ń sọ fún ìwọ ọlọ́run ẹ pe orúkọ jésù olúwa mú kúrò can you lift your voice and pray kò tá yá máa sùn tó yáyára kó dalẹ̀ máa kú ṣe kíyàbá gbogbo tó jẹ́ bí ìdíwọ́ ní ọ̀nà ayé rẹ ni gbogbo tó jẹ́ bí ìdènà ní ọ̀nà ayé mi gbogbo tó jẹ́ bí ìfàsẹ́yìn ní ọ̀nà ayé mi gbogbo tó jẹ́ kí n rí orí ọlọ́run yìí with everything that will not allow this blessing to come upon your life to be yours gbogbo tó jẹ́ kí ìbùkún yìí kó jẹ́ tèmi ẹ pe orúkọ Jésù olúwa palẹ̀ rẹ̀ mọ́ ní orúkọ Jésù olúwa palẹ̀ rẹ̀ mọ́ ask God to remove it whatever hindrance that is blocking away the blessing that is blocking away the glory èyí tó mú tó mú tó tó ń fari yẹn sẹ́yìn èyí tó ń dènà ògo yìí ẹ pe orúkọ Jésù olúwa palẹ̀ rẹ̀ mọ́ olúwa palẹ̀ rẹ̀ olúwa palẹ̀ rẹ̀ mọ́ ní orúkọ Jésù màsúkò tó lè má kábà ẹ sọ fún Ọlọ́run màsú tó tó tó tó lè bá ní orúkọ Jésù ó yá ó yá ó yá ó yá in this prayer I want to say to you in this prayer ask the Lord to set your case nínú àdúrà yìí yanjú ọ̀rọ̀ mi gbọ́ àdúrà lórúkọ Kristi olúwa wa gbé aláàánú dìde fún mi bàbá gbé aláàánú dìde fún mi o gbé aláàánú dìde fún mi bàbá ṣe. fún ìrànlọ́wọ́ mi arise for my help ó dán kí ìlérí ọlọ́run kó ṣe mọ́ ọ lára ó dán kí ayé mi kó ní ẹ̀rí inú àdúrà yìí heaven arise concerning my life ẹ gbé aláàánú dìde fún mi arise o God ẹ pe orúkọ Jésù olúwa dìde nítorí ọ̀rọ̀ mi sẹ́ ẹ pe orúkọ Jésù gbogbo ogun ẹtì every spirit of impossibility gbogbo kò ṣeé ṣe lórí ayé mi kò di asán gbogbo kò ṣeé ṣe ẹ pe orúkọ Jésù that is not possible gbogbo kò ṣeé ṣe lórí ayé ọmọ mi ọmọ Ọlọ́run lọ́nu kò gbàdúrà Ọlọ́run parẹ́ lónìí o Father remove it impossibility in my life in my home ẹ pe orúkọ Jésù dáadáa kò ṣeé ṣe yẹn o Olúwa parẹ́ nínú ayé mi kò ṣeé ṣe yẹn nínú ayé mi sẹ́ Olúwa parẹ́ kò ṣeé ṣe nínú ayé ọmọ mi ẹni mọ Ísírẹ́lì parẹ́ ẹ sọ fún Jésù kò ṣeé ṣe nínú ayé mi yìí olúwa parẹ́ ask the Lord to remove it in that name of Jesus the impossibility concerning your life the impossibility concerning my dream the impossibility concerning my marriage the impossibility concerning my wife open your heart and pray the impossibility ask the Lord father remove it ogun kò ṣeé ṣe yìí ní orúkọ Jésù láti lọ́mọ yìí láti bímọ láti lọ́kọ láti déwọ́ ìgbélu gbogbo kò ṣeé ṣe ní orúkọ Jésù gbogbo ọ̀rọ̀ kò ṣeé ṣe lórí ayé mi that voice ní orúkọ Jésù ask the Lord that Lord remove it somebody pray Holy Ghost remove it now Holy Ghost remove it now Holy Ghost remove it now Holy Ghost remove it now As the Lord that Lord God of heaven to begin to remove the impossibility gbogbo ohun ni o ní kò ṣeé ṣe nínú ayé mi lónìí gbogbo ohun tó kò ṣeé ṣe nínú ayé ọmọ mi as the lord my father remove it now somebody pray ẹ pe orúkọ jésù ọba tó pọ̀ ní pàtàgbára olúwa mú kó nu ayé mi ìwọ ẹtì ní orúkọ jésù ìwọ ogun àṣetì gbogbo lórí kò ṣeé ṣe lórí ọ̀rọ̀ mi sẹ́ ẹ sọ fún ọlọ́run father remove it the impossibility father remove it let that yoke break ìdè yẹn kó já ìdè yẹn kó já ìdè yẹn kó já ìdè yẹn kó já ìdè yẹn kó jà ìdè yẹn kó jà ìdè yẹn kó jà agbára yẹn kó di asán ẹ pe orúkọ Jésù ìdè yẹn kó jà agbára yẹn kó di asán ìdè yẹn kó jà agbára yẹn kó di asán ẹ gbàdúrà ìdè kó jà agbára yẹn kó di asán ẹ pe orúkọ Jésù dáadáa ìdè kó jà agbára yẹn kó di asán ogun kò ṣeé ṣe nínú ayé mi the impossibility in my life ní orúkọ Jésù the impossibility in our life ní orúkọ Jésù in our home as a Lord let our yoke break ìdè yẹn kó já ìdè yẹn kó já ìdè yẹn kó já agbá yẹn kó di asán gbúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa bàtí yẹn bá dáwọ́lé nǹkan tí ò ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ aṣàfàfàfàfàfà ogun yẹn kó wọlé nú ayé rẹ lónìí ogun yẹn kó wọlé nú ayé ọmọ rẹ lónìí let that battle be over. I pray let the impossibility be possible. Olúwa nu agbára rẹ lónìí make the impossibility be possible for me. Make the impossibility be possible for my life. Ẹ pe orúkọ Jésù, olú ọlọ́run tó ní gbogbo agbára lọ́wọ́. Lord make the impossibility possible. Ẹ jẹ́ kí ohun tí ò ṣeé ṣe ṣe ṣe fún mi o. Ẹ jẹ́ ohun tí ò ṣeé ṣe ṣe fún ayé mi. Can you lift your voice and begin to pray? and talk to God, that Lord God of heaven, to make the impossibility possible. Ó yẹ gbàdúrà orúkọ Jésù olú ọlọ́run Ísírẹ́lì nínú àdúrà yìí nínú ọdún yìí ní orúkọ Jésù the impossibility of my life. Ohun táyé ní kò lé lálẹ́ tì yẹn o. Ohun táyé ní kò yẹlẹ̀ lórí ayé rẹ mọ́. That thing that enemy have declared the judgment over your life ní orúkọ Jésù the impossibility of my dream òótọ́ ni kò ṣeé ṣe yẹn olùwàjò ṣeé ṣe ní orúkọ jésù ẹ fi àyóore gbà mí somebody pray ẹ fi àyóore gba ayé mi àwọn ọlọ́run ńlá ló gbàdúrà ẹ fi àyóore gba ọ̀nà mi ní orúkọ jésù ẹ fi àyè àyóore gba ilé mi the impossibility father make it possible ẹ fi orúkọ jésù father impossibility make it possible in that name of jesus ẹ fi orúkọ jésù olú ọlọ́run alààyè make the impossibility possible for me o God ẹ pe orúkọ Jésù Olúwa Ọlọ́run alààyè Father make the impossibility possible in every areas somebody pray ìyẹn ká gbàdúrà sọ fún Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára ọba tó ní gbogbo agbára lọ́wọ́ make the impossibility possible o God ẹ pe orúkọ Jésù Lord I pray make the impossibility possible o God ẹ sọ fún Ọlọ́run ní orúkọ Jésù ti Násárẹ́tì olú ọlọ́run alààyè make the impossibility possible o God in the name of Jesus ẹ gbàdúà ẹ sọ fún ọlọ́run màkàlì màkúsàtè kòtòrì màkúsàkáyàbà somebody pray that prayer ẹ ká gbàdúà sọ fún ọlọ́run alààyè olú ọlọ́run Ísírẹ́lì make the impossibility possible o God ìwọ tó pọ̀ ní pàtàgbára make the impossibility ní orúkọ Jésù ìwọ ọ̀nà yẹn là ìwọ ọ̀nà yẹn là the possibility of my life make it possible God the most impossibility of my dreams ní orúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run aláyé Lord make the impossibility possible God Father make the impossibility in the name of Jesus possible God in the name of Jesus ẹ pe orúkọ Jésù yẹn ni ẹ sọ fún Ọlọ́run aláyé that God of heaven to make the impossibility possible in the name of Jesus ẹ sọ fún Jésù olú ọlọ́run alààyè make the impossibility possible for me ẹ gbàdúà ẹ sọ fún jésù yìí jésù ọba tó pọ̀ ní pàtàgbára make the impossibility possible for me o God ní orúkọ jésù ohun táyé sọ kò ṣeé ṣe yẹn olúwa ṣe fún mi olúwa ṣe fún mi in Jesus name we pray ẹ orúkọ jésù gbogbo ìgbìmọ̀ alágbára lórí ẹ̀ <laughs> the the committee of the wicked gbogbo ìgbìmọ̀ alágbára nílé bàbá nílé ìyá mi nínú ìjọ lórílẹ̀‐èdè lé àyíká àti àyídà mi gbogbo ìgbìmọ̀ alágbára bí èèyàn ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn kan sọ pé ó ti o gbogbo àwọn ìgbìmọ̀ alágbára lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọlọ́run tú wọn ká fún mi olúwa tú wọn ká olúwa sọ agbára wọn di asán every committee of evil over it those that confessing evil over your over your request poti o gbogbo ìgbìmọ̀ alágbára lórí ọmọ mi gbogbo ìgbìmọ̀ alágbára lórí iṣẹ́ mi ọ̀run tú wọn ká lónìí olúwa dìde wọn rú olúwa sọ agbára wọn di asán the committee of the evil one ẹ pe orúkọ jésù olúwa tú wọn ká can you pray that prayer kí ìgbìmọ̀ alágbára ó gba ìtúkánú àdúrà yìí father scatter them scatter them gbogbo àwọn tó mọ̀nà jù ọ lọ gbogbo arógo arógo ṣáájú ológo arógo ṣáájú ológo ní orúkọ Jésù arógo ẹ̀hún arógo ṣáájú ológo ẹ pe orúkọ Jésù àwọn tó wo ògùn ayé ẹsẹ gbogbo ìgbìmọ̀ alágbára lórí ọmọ mi gbogbo ìgbìmọ̀ alágbára lórí ìdáwọ́lé mi ní orúkọ Jésù àwọn ìgbìmọ̀ kò ṣeé ṣe ìkàyà bàbàbà lòsótò lè màkàtà àwọn ìgbìmọ̀ kò lè bọ́ sí ní orúkọ Jésù gbogbo àwọn ìgbìmọ̀ púpọ̀ ní tẹ̀síwájú ó yá ó yá ó yá ó yá ẹ pe orúkọ jésù the committee of failure ìkàyà bàbá sàtà ẹ sọ fún ọlọ́run alààyè àwọn ìgbìmọ̀ alágbára àwọn ìgbìmọ̀ kò ṣeé ṣe olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká olúwa tú wọn ká ẹ sọ fún jésù àwọn ìgbìmọ̀ alágbára makatoli makata makotoli makate mokotili mokosekeya sorúkọ orúkọ jésù dáadáa màsí kẹtẹrẹwò ìgbìmọ̀ alágbára ó yá lórí ayé mi làbáru ṣàtà lè pèrèdè kẹtẹrẹwò màkẹ tẹrẹwò màkàndẹrẹwò kápá lè pòròwò ṣẹkẹrẹwò làpẹrẹndò sí kẹtẹrẹwò làpẹrẹndò tí kẹtẹrẹwò màkọtòrí màkàtẹrẹà orúkọ jésù lè pẹrẹndò sí kẹyẹwò ẹ pe orúkọ jésù ìgbìmọ̀ alágbára lórí ọ̀rọ̀ mi yìí ìgbìmọ̀ alágbára lórí ayé ọmọ mi ìgbìmọ̀ alágbára lórí àdúrà mi sẹ́ ní orúkọ Jésù ọ̀run tú wọn ká ask God to scatter them ask God to scatter them olúwa scatter wọn olúwa tú wọn ká gbúà dúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹnìkan ààbò olúwa wà lórí rẹ ayin masiri makaya ààbò ọlọ́run alààyè the the the covering of God is upon you ààbò ọlọ́run wà lórí rẹ ibi yẹn ò ní ṣẹlẹ̀ sí ọ ṣàmì dáadáa ibi yẹn ò ní bá ọ gbogbo ibi táyé bá rò ń tirẹ̀ lónìí lórúkọ jésù kò dà sí wọn lórí ẹ pé orúkọ jésù jẹ́ kí ìmọ̀ wọn di asán gbogbo àwọn tó bọ̀ wọn dùn gbogbo àwọn tó ń lépa rẹ̀ fún mi gbogbo àwọn tó ń lépa rẹ̀ fún bí gbogbo àwọn tó ń lépa rẹ̀ fún ibi gbogbo àwọn tó ń lépa yẹn kò lè ọlọ́run ọlọ́run òróró nígbà pé ọlọ́run òróró èèyàn burú kí lọ́nà kí lọ́nà fẹ́ ká gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà pé you know it's a fellowship prayer is a fellowship with God it's a relationship with him we talk to him I need help I need help that's why he told us in that uh, Luke, uh, Mark, Luke chapter 11 he, he, he said to us that when we come to him and pray to him that he is ready to answer us he said I say to you ask and it shall be given to you seek and it shall and you shall find. Knock, and it shall be open unto you. So why the one that told us to ask him why he refused to give? ṣebí òun ṣe àwa la ní kó bẹ àwa la ní kó sọ pé kó kó kó pé kó kó mú wa òun ló sọ pé òun fẹ́ fún wa so báwo ló ṣe wá dogun báwo ló ṣe wá dìjà báwo ló wá ṣe dogun pé gbà olúwa ṣe olúwa ṣe olúwa báwo ló ṣe wá dìyẹn látọdún yìí gbogbo àwọn ìgbìmọ̀ alágbára gbogbo àwọn ìgbìmọ̀ kò ṣeé ṣe every committee that say no to progress every committee look at it I look at that word I was reading this word this afternoon he says look if a, he say if if a a son shall ask bread of any of you that that is a father we give him a stone or if he asks a fish, we if he for a fish give him a serpent. He said, or if he shall ask of egg, we he offer him a scorpion. Then if he then being evil, look at it that word, circle that word there. tí àwọn tẹ ẹ̀yin tó yẹ pé ẹtẹ èèyàn tó burú yìí tẹ ẹ mọre láti ṣe fún ọmọ èèyàn burú lọ́pọ̀lọpọ̀ èèyàn this the heart of a man that is wicked tí ẹ to know how to do good to give to, to to know how to do good to give good give to your children how much more shall your heavenly father give the holy spirit to them that ask him if you know how to give all these good things to your children how much more god that is in heaven to give us a greater things. Gbogbo ìgbìmọ̀ alágbára every committee for failure every committee for disappointment Olúwa kó dojú jì wọ́n gbogbo ìgbìmọ̀ kò ṣeé ṣe gbogbo kò ní bọ́ sí lórí ayé mi Olúwa tún wọn ká ẹ sọ fún Jésù gbogbo ìgbìmọ̀ kò ṣeé ṣe gbogbo ìgbìmọ̀ pé kò ní bọ́ sí gbogbo pé kò ní dára ẹ̀rín ogun ọ̀run o scatter them ó yá gbàdúrà orúkọ jésù kàdóyà nànàna mako sata kò bọ̀rọ̀bà kẹtẹkẹtẹ ìwọ ìgbìmọ̀ kò ṣeéṣe lórí ọ̀rọ̀ mi o olúwa tú ọ̀ká lónìí ọmọdé ńlá ni gbàdúrà ìgbìmọ̀ kò ṣeéṣe ìgbìmọ̀ pé kò ní bọ́ sí ogun ọ̀run tú ọ̀ká ogun ọ̀run tú ọ̀ká ogun ọ̀run tú ọ̀ká ẹ gbàdúrà ẹ sọ fún jésù ọ̀run tú ọ̀ká lónìí o ìgbìmọ̀ kò ṣeé ṣe ìgbìmọ̀ tó ní kò ní bọ́ sí lórí ọ̀rọ̀ ayé mi yìí lórí ọ̀rọ̀ ayé ọmọ mi lórí ìrìn àjò mi sẹ́ ọ̀run tú ọká ẹ gbàdúrà yẹn sọ fún Jésù olúwa tú ọká lónìí màsíkè tó lè máa kú sàtà somebody pray that prayer somebody pray that prayer somebody pray that prayer somebody pray that prayer somebody pray that prayer somebody pray that prayer somebody pray that prayer ẹnìkan gbàdúrà yẹn gbogbo ìgbìmọ̀ a ìfọwọ́sowọ́pọ̀ ní òkùnkùn gbogbo agbá amájẹ̀mú gbogbo agbá nǹkan mi ni ní orúkọ Jésù gbogbo agbá amájẹ̀mú àdàbí ìkàyà bàbá bó soto yàrá gbogbo ogun àdàbí lórí mi mo kò tèlè mà lórí ọmọ rẹ sẹ ní orúkọ Jésù gbogbo agbá amájẹ̀mú gbogbo agbá kò ṣeé ṣe mo po kọmitì yẹn ìfọwọ́sowọ́pọ̀ ó yá ó ọ̀run tú wọn ká Let God of heaven scatter them. In Jesus' name, we pray. God, orúkọ Jésù, Olúwa, jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀. Jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀. Jẹ́ kí ìyanu, let my miracle happen. Let my miracle happen jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ ìyanu tí mo retí pé kí kọ́rọ̀ mi bọ́ sí i kò gbúdọ̀ fomi ronú àdúrà yìí èwo ló tó wá fẹ́ gbà eléyìí náà ti tó eléyìí náà ti tó ètè ní ìgbàgbà tonight this one tonight is enough to bring the blessing out ọlọ́run ò ń ṣòro rore kò nílò owó olówó ẹ jẹ́ kí ìyanu mi ṣẹlẹ̀ olùwàjò bọ́ sí fún mi jẹ́ kí n rí ìyanu yìí. Help pe orúkọ Jésù Olúwa rí let me see this miracle nínú àdúrà ìwọ àdúrà ìmúre jáde fún mi o mú ògo mi jáde fún mi wá ire mi jáde wá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa gbé òróró yẹn get that oil Olúwa òróró yẹn rèé jó gbàgbà let this oil receive power òróró yẹn kó gbàgbà as of let this oil receive power in the name of Jesus ìwọ òróró ìgbàgbára let this oil receive power let that oil as you anoint your life as you anoint your home as you anoint your business as you anoint your feet let miracle happen ìyanu kò tẹ̀lé let a miracle happen let this oil receive the power of God kó gbàgbára ọ̀tún kó gbàgbára kó gbàgbára ògo ní orúkọ Jésù màkàtà yàrá ire láti ayé mi kàtólì máa kó sòtò yàrá tó ń retí yóò ṣẹlẹ̀ that your miracle that your life have been waiting for that miracle that you have been trusting God to see that miracle that you have been believing God for in this season let it happen for you kó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí mi abọ́lọ́nla ní o gbàdúrà ìrì ayé yín kó ṣẹlẹ̀ o ògo yẹn kó tán o ògo yẹn kó tán o ògo yẹn kó tán o ògo olúwa kó tán o ògo olúwa kó tán o ògo olúwa kó tán o ògo olúwa kó tán o in the name of Jesus that miracle must happen this year in the name of Jesus olúwa kó gbọ́ ẹ̀bẹ̀ yín every request let heaven respond every request let heaven answer gbogbo ẹ̀bẹ̀ yín lónìí ọ̀run kó gbọ́ ọ̀run kó gbà ọ̀run kó gbọ́ lórí ẹ̀bẹ̀ yín in the name of Jesus upon your request let heaven respond upon every request o God upon every request o God upon every request o God upon every request o God let heaven answer ọ̀run down olúwa down olúwa down olúwa down. Olúwa down, Olúwa down, Olúwa down. In the name of Jesus, in Jesus' name, we pray. Now anoint yourself. Abẹ́ ẹ̀yìn máa tòde mo gba àmì ọ̀tún. Mo rí ìrànlọ́wọ́ gbà. Mo gba àmì oore. Gbogbo àmì ìfàsẹ́yìn lórí ọ̀rọ̀ ayé mi parẹ́ lónìí. Abẹ́ ẹ̀yìn new mark as on today. In that day, my feet shall walk into blessing. Ẹsẹ̀ mi yóò lọ síbi ire ìwọ ìdádúró ìwọ ìdádúró ọwọ́ mi ó bẹ̀ sí ṣeré ohun tó gbé ṣe látijọ́ yẹn tó ò ti lè ṣe tán yẹn o let your hand receive power to begin to do great things in the name of Jesus ọwọ́ yín kó gbé kókó ọwọ́ yín kó gbárí ọwọ́ yín ò gbúdọ̀ gbé ọmọ sí o lórúkọ Jésù ojú yìí ò gbúdọ̀ rí bí etí yìí ò gbúdọ̀ gbọ́ as I anoint myself I receive favour I receive breakthrough breakthrough is my portion Blessing is my portion. As I anoint myself, every evil mark disappear. I bear a new mark today. The mark for favor. You bear a new mark today. A mark for glory. You bear a new mark today. The mark of excellence. You bear a new mark today. A mark to move forward. Oh, thank you, my daddy. You bear a new mark today. In the name of Jesus. The mark of glory upon your life. You bear a new mark today. The mark of blessing. You bear a new mark of day. Ikayababo, every mark that's not of God, Ikayababo Sakaba, disappear. The impossibility begin to be possible. Kò ṣeé ṣe tán lónìí, kò ṣeé ṣe tán lónìí, kò ṣeé ṣe tán lónìí. It's over. The impossibility is over. Ebe katoli makapa, sotoli makute ni makusate, lokotoli makoperu pete. Help will come from the east, from the west for your life. Receive the help of God ẹ gba ìrànlọ́wọ́ ọlọ́run ẹ gba ìrànlọ́wọ́ ọlọ́run ẹ gba ìrànlọ́wọ́ ọlọ́run ẹ gba ìrànlọ́wọ́ ọlọ́run ẹ gba àánú ọlọ́run ẹ gba ògo olúwa ẹ gba ìrànlọ́wọ́ ọlọ́run ní orúkọ jésù ìrànlọ́wọ́ kó dìde nínú ayé ọmọ ní orúkọ jésù ìrànlọ́wọ́ kó dìde nínú ayé aya let that be help for your life help for your need in the name of jesus may your life receive that help may your life receive the help May your life receive the help. May you receive the help of God, the favor of God in the name of Jesus. May you receive the help of God, the blessing of God in the name of Jesus. As on today, bear a mark of favor. Every eyes that see you shall favor you in the name of Jesus. Bear the mark of abundance. You walk in abundance. Bear the mark of healing. Bear the mark of perfection in the name of Jesus. Everything that you lay your hand the Lord will perfect it gbogbo tẹ dáwọ́lé kó yọrí sí rẹ̀ ẹ̀ ní sọkún ní orúkọ Jésù ẹ̀ ní banújẹ́ ọwọ́ ayé kò nú ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ ogun kò nú ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù làkàtólì máa kó pẹ̀lú sẹ̀tẹ̀ bokoporobo tokotoko ṣèkètè bàkàtórì máa kú ṣàkàyàbà làkìkẹrì máa kí tèkègbà gbogbo bí tẹ gbà lónìí ètò dí ọ̀nà kó là lẹ́la bí ewé hard for you gbogbo bí tẹ náwó sí tẹ̀ tí ì rí mú olúwa kó ní orúkọ jésù àwárí orí ní orúkọ jésù mo ní kọlọrun kó ṣe inú ayé yìí ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ ìyanu kó ṣẹlẹ̀ mo ní kí ọlọ́run kó fún yín ní ẹ̀rí nínú àdúrà yìí àdúrà yín kó gbà kí lẹ sọ fún ọlọ́run tọ́lọ́run ò lè ṣe kí lẹ ń sọ tí ọlọ́run ò lágbára lórí ẹ̀ ẹ o ẹ o kí lẹ ń sọ fún ọlọ́run what are you telling him that he cannot do kí là ń sọ fún Jésù tí Ọlọ́run yóò ṣe tí ò lè ṣe ọba ńlá ńlá ńlá ńlá ńlá ńlá o ọba ńlá ńlá lọ́lọ́run mi ọba ńlá ńlá ẹ lọ́run mi ó lágbára. bẹ́ẹ̀dì tó ń sùn sílé gbogbo ẹni tó ní kó ní bẹ́ẹ̀dì lọ́sibítù lórúkọ Jésù gbogbo májẹ̀mú yẹn parẹ́ o ẹnìkan wà ní tó wà nínú àìsàn ni gbogbo alágbá tó ní kó pé bẹ́ẹ̀dì tí wọ́n máa sùn sí pé hospital ni lórúkọ Jésù mo sọ nípa agbá Ọlọ́run pé kí Ọlọ́run kó gbé ọ dìde májẹ̀mú yẹn kó di asán Jésù ló sọ ó nípa ìná rẹ̀ tàwa gba ìmúniaradá pé ọlọ́run ní ó ní ó ní Tylenol ó ní Advil oògùn tó bá lè mention ó wà ní Jésù tó bá lò you expect certain things to to re, you expect reaction in your body bẹ́ẹ̀ náà ni Jésù tó pera ẹ̀jẹ̀ rẹ̀ ìwòsàn yẹn kó ṣẹlẹ̀ gbogbo gbogbo májẹ̀mú àìsàn lórúkọ Jésù kó di àsàn gbogbo májẹ̀mú àìsàn kó di asán gbogbo tẹ́ bẹ̀ẹ́nú àdúrà ẹ̀ kó ṣẹlẹ̀ let every request be answered ọmọ rẹ ò ní bọ́nú omi i pray every of our decision of our children gbogbo ìgbésẹ̀ àti màmá tàbí ìyá gbogbo ogun tó fẹ́ gbé tó rò pé ọ̀nà yẹn kíní yẹn ò jìn tó lè mú yàn wọnú omi lọ lórúkọ jésù kò ní ṣẹlẹ̀ the blood of jesus christ cover you ẹ̀jẹ̀ jésù yí ọ ká ò ní jì sómi ẹ̀mí àìgbọràn lórúkọ tó ń ti ayé ọmọ sómi ètò ń ti ìpín ẹni sí omi lórúkọ Jésù kò ní bàlẹ́ ọ kò ní bàlẹ́ ọmọ ọmọ rẹ ò ní ṣìṣe ọmọ rẹ ò ní ṣìlẹ̀tẹ̀ ìwọ náà ò ní ṣìṣe the blood of Jesus Christ cover you the blood of Jesus Christ redeem your life in the name of Jesus the battle is over the struggle is over the shame is over ìtìjú yẹn parẹ́ o ògo bú jáde gbogbo ọba tó yí ọba tó yí òkúta ibojì kúrò òkúta ibi kó má lè jáde mọ́ ni bàtà ń yí òkúta yẹn sí that's why it cannot come out anymore so it should remain there gbogbo táyé gbogbo ibi táyé ni kò dúró sí bẹ́ẹ̀ sọ pé áńgẹ́lì olúwa sì sọ̀kalẹ̀ wá òkúta ibojì ó yí ó yí let the angels of God descend concerning your case and remove every blockage and remove every power in the name of Jesus you have made your request known before the Lord ẹ ti bá ọlọ́run sọ̀rọ̀ yìí ọ̀run kó gbọ́ èsì ńlá kó jáde ọ̀run kó gbọ́ èsì ńlá kó jáde ojú ò tì ọ́ ayé ò yọ ire yín kó wá bá o ògo yín kó ṣẹlẹ̀ ní orúkọ Jésù ìrànlọ́wọ́ kó jáde fún ayé yín ní orúkọ Jésù ẹ̀rọ àánú gbà may you see the help of God may you see the blessing of God may you see the favour of God. May you see a turnaround, a turnaround for favor, a turnaround for blessing in the name of Jesus. Let heaven surprise you. Ọ̀run kó yà yín lẹ́nu. Agbára jíǹde kó yà yín lẹ́nu. Kẹrógolù kẹrí ìrànlọ́wọ́ gbà bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristì Olúwa wa àmín. Now ask the Lord kí lẹ̀ ń sọ fún Ọlọ́run náà àdúrà yìí. What are you telling him? Kí lẹ̀ fẹ́ bó ṣe? ẹ porúkọ jésù fi àánú fún mi lọ́mọ o ó ní ẹni tí ń béèrè ní máa rí gbà ìwọ ni jésù náà ló sọ bẹ́ẹ̀ ó ní ẹni tó bá ń béèrè ló máa ń gbà ó ní ask and it shall be given to you ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ olúwa ló sọ bẹ́ẹ̀ he told us in Matthew chapter seven verse seven ó sọ bẹ́ẹ̀ in Luke chapter eleven ó sọ bẹ́ẹ̀ náà pé ẹni tó máa ń béèrè ní rí gbà ẹ sọ fún ọlọ́run aláyé so there's a confirmation of the word of Jesus Christ olúwa dá mi lóhùn jẹ́ ní ẹ̀rí inú àdúrà ẹ̀rí mi rèé èmi náà fẹ́ bímọ ni mo fẹ́ ní ìwé ìgbélu ni jẹ́ kí àṣeyọrí náà kàn mí èmi náà fẹ́ ní ẹ̀rí somebody open your heart and tell the Lord tell the Lord that you what you want God to do for you Psalm one hundred and nineteen verse forty-five one hundred and forty-five I cry with all my heart hear me. O oh Lord, I will keep thy status. I cry unto thee, save me. I shall keep thy testimonies. Lift your voice and tell him, Olúwa dá mi lóhùn. Jẹ́ rí ìyanu àdúrà yìí. Èsì àdúrà yìí kó jáde fún mi. Ogun àdúrà yìí kó fara. Èsì àdúrà yìí kó jáde fún mi. Èsì àdúrà yìí kó fara fún àwọn èèyàn yìí. Ní orúkọ Jésù, ọ̀run kó gbọ́ lórúkọ jésù ọ̀run kó gbọ́ oyin yẹn lórúkọ jésù àti ohun tó mú dání yẹn gbé adùn yẹn that thing that represent that sweet yẹn lórúkọ jésù kó dàpọ̀ mọ́ ayé yín adùn ni ní orúkọ jésù kó dàpọ̀ mọ́ ayé yín lọ bó ṣe dùn lẹ́nu yẹn as taste that thing lórúkọ jésù kó dàpọ̀ mọ́ ìpín yín adùn kó dàpọ̀ mọ́ ìpín rẹ lórúkọ jésù ò ní mọ ìkorò lórúkọ jésù ò ní mọ ìbànújẹ́ ní orúkọ jésù ilé rẹ gba ohun ọ̀tun adùn wọnú ayé rẹ o lórúkọ jésù gbogbo ìpìlẹ̀ṣẹ̀ korò lórúkọ jésù kó parẹ́ gbogbo ìpìlẹ̀ṣẹ̀ korò let it disappear from your life let it disappear from your home let it disappear from your family in the name of jesus adùn oyún oorun rẹ ò ní bàjẹ́ wàá rọ ọmọ yẹn bí o lórúkọ jésù wàá rí ọmọ yẹn bí o lórúkọ jésù wàá rí ọmọ yẹn bí ayọ̀ rẹ pọ̀ Your joy will multiply. The Lord will bless you. The Lord will increase you. In the name of Jesus. Thank you, everlasting Father. In Jesus' name, we pray. Amen. Amen. Amen. Gbogbo tó ti bè lọ́wọ́ ìjọba tán fún ọ, ó yá gbà báyìí. Receive it now. Ah, mo ní kó gbà á. Wàá rí bó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀, it's gonna happen like that o ti wá bè lọ́wọ́ olódùmarè you have asked the lord gbàgbà ohun tó bè lọ́wọ́ ìjọba tó ò tí gbà yẹn gbà báyìí that is your portion in the name of jesus ọ̀run stamp ẹ̀ i say congratulations to you concerning that matter mo ní congratulations yẹ o bẹ́ẹ̀ ni ó sì rí ìyanu yẹn ṣẹlẹ̀ ó di mímọ̀ ojú ẹ ló fi rí àìtó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là á sì rí láì lórúkọ jésù olúwa wa àmín. Ah, àmín àmín lórúkọ Jésù hallelujah I pray that Lord Jehovah God be merciful let Jehovah God bless you and cause his face to shine upon you kò rí in Jesus name we pray now pray for this ministry and pray for this church and pray for your church gbàdúrà fún ìjọ Ọlọ́run pray for this ministry that the hand of Lord should be upon this ministry that the purpose of God the purpose of God to come to pass over this ministry and over your church, O God. In the name of Jesus. that Daddy, do it, O God. Olúwa ṣe bẹ́ẹ̀. Jẹ́ kí ọ̀rẹ́ kó wá sí ìmúṣẹ lórí ìjọ yìí. Lórí lórí lórí lórí lórí iṣẹ́ yìí. In the name of Jesus. Thank you, everlasting Father. Do it, O God. In Jesus' name. We pray. Amen. Ọlá yín kó pọ̀ sí Orúkọ rẹ kó rò ó. Ah, mo ń sọ̀rọ̀ ọlá yín kó pọ̀ sí orúkọ rẹ kó rò ọ́ in the name of Jesus orúkọ yín kó rò yín jẹ́ kí lẹ́tà ayọ̀ rẹ kó dé kankan jẹ́ kí lẹ́tà ayọ̀ rẹ kó dé kankan bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín lórúkọ Jésù hallelujah may us put in mind that the prayer continue lọ́la by God's grace remember we have uh, one more day, Ola, and Sunday is the last day for this time. And then later on, we see. Um, I do attest what you so, but uh, every day, but there's another prayer come. Hallelujah. I want to say something. Okay, okay, Monty, okay. And you type. Sometimes I don't see when you type earlier on and say I should pray for you and pray. I don't see that. I don't. Sometimes I don't look into your comments sometimes, eh, except the one that catch my attention. So, but now I have a flashback. I somebody was saying something about, uh, maybe I'll pray for my daughter or something like that, you know. Maybe my first seed or something like that. Lórúkọ Jesus. Maybe daughter, I don't know whether you say daughter, but my seed or something like that, you know. I just have the flashback. Let the hand of the Lord be upon it. Ògo go kó bà lé. Jesus. Jésù, ẹ̀wọ̀ Ọlọ́run lórúkọ ìbùkún ọlọ́run kó balẹ̀ ààbò jésù dájú ìlérí kó ṣẹ lórí ọmọ gbogbo àti ọmọ yìí ìlérí ọlọ́run kó ṣẹ kò ní dẹkún fún ọ kò sì ní dìbànújẹ́ fún yín ìyanu yín ṣẹlẹ̀ ó tẹ́ retí inú àgbà yìí kí ọlọ́run kó fún yín bàbá àwọn èèyàn rẹ ti dé o iṣẹ́ rẹ sì rèé jẹ́ kí gbogbo àwọn èèyàn tó wọnú àdúrà wa kán bá ire pàdé jẹ́ kí ire wọn pọ̀ sí láì lórúkọ Jésù Kristi olúwa tó lùgbàlà wa àmín àmín àmín lórúkọ Jésù kọ́lọ́n kó yomi ẹsẹ̀ mọ́ ògo dájú ẹ fara in Jesus name we pray amen ọ̀rọ̀ ọjọ́ pípẹ́ tó lúwa ti sọ yóò wá sí ìmúṣẹ ojú rẹ yóò rí o ìlérí ọ̀rọ̀ ọjọ́ pípẹ́ yóò wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù God bless you thank you for being here and make sure you share it and for those that are share tẹ ṣe àkíní lénìí kẹrí ayé yín gbà ó àánú kó dájú bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù God bless you thank you for being here bye bye.